أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لصوابه أنعم بإنزال كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيغ فيتبعون متشابه وأما الرافقون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an alápọ̀lé ètàǹṣe nínú suratul hadid a ó bẹ̀rẹ̀ láti orí àyà ẹlẹ́ẹ̀kẹjọ وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم نعم أيوة. وما لكم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

قال بكم لأموت فما لكم ألا تنفقوا في سبيل الله فلله إشراف السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أنت أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلهم وكلهم وعد الله الحسنى والله بما تعملون قدير ní ẹ̀yìn bàtàkà lánàá ọ̀rọ̀ ọlọ́run tó ní ámìnú billahi wa rasulihi وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر عظيم ولهم أجر كبير ìpè ẹsẹ̀ ìgbàgbọ́ sí ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ ẹ̀ná nínú ibi ọlọ́run olùsọ lórí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtòjíṣẹ́ rẹ̀ wọ́n sì ná nínú tí ọlọ́run ṣe ní árbìkì fún wa wọ́n ní oore àti ẹ̀san tó tóbi ó ní ọlọ́run á dá wọn lẹ́bi wípé kí ló dé tí wọ́n fi fi àìgbàgbọ́ tí ọlọ́run ọba kí ló dé tó o máa ná nínú tí ọlọ́run ọba tó ṣe ní àǹtìkì fún wọn. ọlọ́wà ni wọ́n máa dàkùn láti mìnú nàbí láyé wọ́n rọ̀ fún un. والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ منكم ميثاقا ميثاقكم إن كنتم مؤمنون kí ló dé bẹ́ẹ̀ ní gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí òṣìṣẹ́ ńlá ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ń pè yín lọ síbi ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba yín dájúdájú ọlọ́run ọba ti ṣe àlùkáwárí àdéhùn èyí tó lágbára pẹ̀lú yín tí kìí ṣe ẹni tó máa ń yẹ àdéhùn.

والرسول يدعوكم إلى ذلك فسجت أجسر النبي صلى الله عليه وسلم أوصي نصيبه بكي وابا ولو وبابا وقد أخذ منكم على ميثاقكم على ذلك أجسر أدعوكم lórí ìpè tó ń pè yín pé tẹ́ báyìí lè gbàgbọ́ ọlọ́run ọba yóò forí jìn yín yóò fi fi sínú ọgbà ìjẹra tó wáyé pé lóòótọ́ lẹ nígbàgbọ́ sọ́lọ́run ọba tó ṣẹ̀dá yín nǹkan tó mú ìrìn ìrìnàbí báyìí káàdì kòkó ni tó wáyé pé lóòótọ́ lẹ ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba ṣẹ̀dá yín tọ̀ ẹ gbàgbọ́. áyà yìí ọlọ́run ọba ó ń dá àwọn tí wọn ò gbàgbọ́ ó ń dá wọn lẹ́bi kí ni ìdíjú òfin ní ìgbàgbọ́ nígbà tí àlẹ́sà àsánà wà láàrin wọn wọ́n rí wọ́n sì ń pè wọn lọ sójú ọ̀nà ọlọ́run kí wá ní tí ó pọ̀ fún wọn láti lọ́gbàgbọ́ lẹ́yìn ìgbà tó mú àwọn ẹ̀rí lóríṣiríṣi wá lórí pé òdodo ni tó ń pè wọn lọ sí ìdí nu tó fi jẹ́ pé ìmáàmù pé àti nínú dalailun nubuwa ọba gba ẹgbà wọ́wọ́ wọ́n láti ọ̀dọ̀ amru ibn shu'aib an abiyi an jaddi qala qala rasulullah sallallahu alaihi الله عليه وسلم النبي صلى الله عليه وسلم صيقي أي خلق أعجب إليكم إيمانا ثاني من وعوية من وعوية tí ìmáàlì rẹ̀ jẹ́ nǹkan ìmọ̀ kọ́ọ̀lù àlùmọ̀láìka àwọn tàbí wá dà nípa kọ́lọ̀ ló ń pé àwọn ni màláìka àwọn ni ìmánì wọn ó jẹ́ nǹkan ìmọ̀ torí pé wọ́n ti ń sinmi gbogbo ògbà gbogbo àsìkò náà ti ń jọ́sìn fọlọ́wọ́ ba. وما لهم لا يؤمنون وهم عند ربهم ni ànábì sọ àkànnà bá sọ ìpè kí ni ọkọ̀ pé wọn láti mọ́gbàgbọ́ nígbà tó yẹ pé ọ̀dọ̀ ọlọ́run ọba ògùn ọ̀sẹ̀ mẹ́wà àwọn onílé mọ́gbàgbọ́ torí pé wọ́n ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba kí ni ó mú wọn láti mọ́gbàgbọ́ làwọn sàárè bá tún ní àdìlẹ́bí yún ọ̀dà lẹ́yìn wọn ò ní àwọn àlẹ́bí ọlọ́run ìgbàgbọ́ tí wọ́n lẹ́yìn ṣe ìmọ̀lẹ́ sí wa àlẹ́bí sàtẹ́lá bá sọ pé wàmọ́ ẹ̀dẹ̀hùn láyé mìíràn wàlúwàhì yẹ́ngìlò àlejò kí ni bí òní mú wọn gbàgbọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run ṣe wá àyè fún wọn tí ń bá wọn sọ̀rọ̀ kí ni ó mú wọn láti lọ́ gbàgbọ́. kọ́lù fanáfìlù ó ní àwọn sàárẹ̀ àlẹ́sọ̀ àtàlà máa sọ pé a jẹ́ pé àwa ni ìmọ̀ ni wa ló fi ṣe é mọ̀ jù àlẹ́bíkà àtàlà sọ pé wà máa lẹ́kùn láti òmìnú wà á nà bẹ́yìn náà àbúrò nìkan kí ni ó kọ̀ fún yín láti lọ́gbà kan nígbà tẹ́ ẹ rí mi tí mo wà ń wájú yín tí mo fi ń pe ìlọ sójú ọ̀nà ọlọ́run kọ́ọ̀lá fọ̀kọ́ọ̀lá rasulullah sallallahu alaihi wasallam ó ní anẹ́bíkà àtàlà máa sọ fún ẹ pé inna a'jaba al-khalqi ila imanan la qawmin yaquluna ba'da qawmin àwọn tí ìmáàlì wọn tó fi ń ṣe ìmọ̀tì àwọn ni àwọn kan tí wọ́n wà lẹ́yìn ní ìyẹ̀dìdú na fọ́kàn tíra ni wọ́n bá wọn ò ní bẹ́ẹ̀ kankan nù yín ìyẹ̀dìdú na fọ́kàn sí ha kìtàbù yóò nínú nàbí máa fi ha wọ́n bá tíra náà tó yẹ pé wọ́n máa gbàgbọ́ pẹ̀lú tíra tí wọ́n bá wọn ò rí ànábì. wọn ò sì rí kankan náà àwọn sàádé rẹ̀ kódà àwọn tó tẹ̀lé wọn wọn ò èyí ń sí so àwa ni ìmọ̀ni wá fi ṣe ìmọ̀jù torí pé àrí kankan náà bẹ́ẹ̀ sì ni àrí kankan àwọn sàádé àtàwọn tó tẹ̀lé wọn bẹ̀tún ti bẹ́ẹ̀ náà àgbàgbọ́ eléyìí ìró òdòdó so ọlọ́ni kí ni ó pọ̀ fún yín láti mọ́ gbàgbọ́ lẹ́yìn ìgbà tí àlejò sallallahu alaihi wasallam tó ń pè é lọ síbi fẹ́ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba yín وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين lẹ́yìn ìgbà tí ó ti ṣe àdéhùn pẹ̀lú yín tó bá pé ní ìkọlẹ̀ ìgbàgbọ́ o. ayé وقد أخذ الله عليكم الميثاق بأن تؤمنوا به في عالم الذر حين أخرجكم من بحر أبيكم آدم ọlọ́run ọba ó ti ṣe àdéhùn pẹ̀lú yín síwájú ká tó tẹ tó jáde kúrò nínú àpòjù ìyá yín ipe tẹ bá dáyé o èmi ọlọ́run ọba nìkan lẹ́jọ́ fèsì bẹ́ẹ̀ náà lẹ́sìn gbà ipe lóòótọ́ lóòótọ́ tá a bá dáyé ọlọ́run ọba nìkan lájọ́ fèsì ọlọ́run tó wá ṣe ìfìrìnlẹ̀ àdéhùn yìí lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣe pẹ̀lú gbogbo àwọn ọmọdé ọmọ àlẹ́bí Adam tí ọlọ́run kí lè ra yóò fi parẹ́ ọlọ́run tó wá ń ṣe tẹ̀jìdì èyí ni pé ìfìrìnlẹ̀ ní gbogbo ọmọ àlẹ́bí Adam tó wọ́n fi síwájú tó tó bi wọ́n ti ṣe àdéhùn yìí náà. ومما نصر لكم من الأدلة على وحدانية في القول lẹ́yìn náà ó tó wá fi sínú ayé lóríṣiríṣi àwọn ẹ̀rí tí ó máa fi hàn yín ipe ọlọ́run ọba ọba àsọni gẹ́gẹ́ bí ilẹ̀ ẹlẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí sánmà rẹ̀ pẹ̀lú òkun tó tẹ́lọ àtàwọn òkè tó fi rinlẹ̀ mọ́lẹ̀ bákan náà ara yín gan fúnra yín ẹ̀rí ń tó fi ń hàn pé ọba ọba àsọni. ọba tó ti tóbi ni ọba ọlọ́ba adẹ́dà in kuntum muridina al-iman fabadiru ilayhi lọ́ba tó lóòótọ́ lóòótọ́ ìmánì lọ́ba fẹ́ o ẹ tètè gba àlẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ẹ tètè gbàgbọ́ torí ìdí èyí àwọn ẹ̀rí èyí tó hàn òun ló pọ̀ jù tó fi ń hàn pé ó di dandan kí a gba ọlọ́wọ́ ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀. oríṣiríṣi àwọn ẹ̀rí ni ọlọ́run bá dà inú ayé fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti máa rí kó lè mọ̀ pé ọlọ́run ń ó sì lè mọ̀ pé kò sí ọlọ́run ní àyàfi òun nìkan kó lè máa jọ́sìn fóun nìkan yàtọ̀ fẹ́lú mi lẹ́yìn náà ọlọ́run ni huwa alladhi yunazzilu ala abdihi ayatin náà. هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات فإن الله عند ọlọ́run ọba ọ̀run òun ni ọlọ́run ọba tí ó ń sọ ọ̀kalẹ̀ fún yín lórí ẹrú rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam aya tó hàn gédéńgbé torí àti mú yín kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀. وأن الله بكل بكل بكم رؤوف رحيم dájú sáká ọlọ́run ọba ọba aláàánú ni fún yín ó ń ṣe àánú yín tó ọba ni àfá onímọ̀ yẹn sàn ó ní هو الذي ينزل على عبده محمد صلى الله عليه وسلم آيات مفصلات واضحة من القرآن òní ọlọ́wọ́ ọba èyí tó ń sọ ọ̀kalẹ̀ fún ẹrú rẹ̀ ànábì Muhammad àwọn ááyà tó ń hàn gédéńgbé tí àlàyé rẹ̀ fún nínú al ليخرجكم بذلك من الظلمات الكفر إلى النور الإيمان torí àti mú yín kúrò nínú òkùnkùn ìjẹ́kẹ̀fẹ̀rí lọ síbi ìmọ́lẹ̀ ìmánì inna allaha bikum fi ikhrajikum min adh-dhulumati ila an-nur la yarhamukum rahmatan wasi'atan fi ajilukum wa ajalukum dájúdájú ọlọ́run láti pé yọ ọ̀nà ipò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ àjẹ́ pé ọlọ́run ọba ọba oníkẹ́ ni ọlọ́run ọba ọba aláàánú ni òní ń sàánú nínú ìfẹ́ yín nílé ayé àti lọ́run fọ́yùjà dínkù àkùtàlẹ̀ ìjọba tó bá wá di lọ́run yóò ti ẹ̀san fún yín ẹ̀san tó dáa jù ó ní ọba àjẹ́lẹ̀. nínú àyà yìí ọlọ́run bá ó ṣe ìrántí fún wa pé òun lòun sọ kalẹ̀ fún Muhammad sallallahu alayhi wa àyà èyí tí ó torí àti ti yọ àwọn ènìyàn kúrò nínú òkùnkùn àìmọ̀kan àti òkùnkùn ìjẹ́kẹ̀kẹ̀ rí sọ́lọ́run lọ síbi ìmọ́lẹ̀ ìmánì àti mímọ̀ níbi ọlọ́run tún sọ láyé ìbòmí pé fattaqullaha ya ulil albab alladhina amanu ẹ páyà ọlọ́run ọba ẹ̀yin tẹ́ ẹ nírònú tẹ́ ẹ lọ́gbọ́n nínú àwọn tó ní ìmánì qad anzala Allahu ilaykum dhikra dájúdájú ọlọ́run ti sọ̀kalẹ̀ fún yín ìrántí ìrántí rọ̀túnlá ìyẹ́tìlú àríkùn àyà àtìláyìn mọ̀bàjìnáàkìn ó ní òjíṣẹ́ tó ń kà á fún yín ayọ̀ ọlọ́run ọba léè tó hàn ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور torí àti yọ àwọn tí wọ́n ní ìmánì tí wọ́n ń ṣiṣẹ́ rere kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ so eléyìí fi hàn pé alukur'an onítìrà tó ń yọ̀yọ̀ kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ ṣùgbọ́n ìmọ́lẹ̀ yìí kò sẹ́ni tí ó rí ju àwọn tó bá ní ìmọ́lẹ̀ lọ ẹni tí ò ní ìmọ́lẹ̀ kò lè rí ìmọ́lẹ̀ náà torí pé ọlọ́run ní. ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور torí àti yọ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rere láti inú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ tó eléyìí fi pé àwọn tí ọlọ́run fi wọ́n ṣe kò ń jẹ ìmánì tó fi wọ́n ṣe kò ń jẹ iṣẹ́ rere ó ní àkùránì yóò máa yọ kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ ìdí nu tẹ́sí jẹ́ tẹ́sí ni pé ẹni tí ò nígbàgbọ́ gbogbo owó tí ilẹ̀ fẹ́ máa ta Al-Kùránì kò kò lè lapa lára rẹ̀ torí pé kò nígbàgbọ́ ṣùgbọ́n ẹni tó nígbàgbọ́ yóò lapa lára rẹ̀ débi pé yóò wà nínú bẹ̀rù omi ọmọ là lójú ẹ̀ torí tí ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba so eléyìí fi hàn pé fífi Kùránì ṣe dáwà láti pèpè lọ síbi ìmánì gbogbo ẹ̀dá lópin pátá ṣùgbọ́n wíwá yọ èèyàn kúrò nínú òkùnkùn kúfùrù lọ síbi ìmọ́lẹ̀ ìmánì àyàfẹ́ tó bá gbàgbọ́ ẹni tí ò bá gbàgbọ́ kò lè rí ìdí inú sọ́lọ̀ fi ni wallahu yad'u ila dari salam. ويهدي من يشاء إلى طريق إلى صراط مستقيم dájúdájú ọmọ wọn ọba ó ń pèsè lọ sí ilé ìdẹ̀ra ó sì ń fi mẹ́nà ẹnikẹ́ni tó bá wù nínú ẹrú ẹ̀ lọ sí ojú ọ̀nà tó tọ́ àwọn áyà tó ṣàlàyé nípa yíyọ alukur'ani àwọn ènìyàn kúrò nínú òkùnkùn lọ síbi ìmọ́lẹ̀ pẹ́ẹ́pẹ́ àwọn tí wọ́n máa yọ lọ síbi ìmọ́lẹ̀ yẹn àwọn ni mùmínì ááyà tó pọ̀ nínú alukur'ani ló ṣàlàyé lórí ẹ̀ nínú ẹ̀ ọlọ́ni ya ayyuhan nasu qad ja'akum burhanun min rabbikum wa anzalna ilaykum nuran mubina mo pe gbogbo ẹ̀yin ẹ̀dá ènìyàn dájúdájú ẹ̀rí ti wá fún yín láti ọ̀dọ̀ ọlọ́run ọba yín ó ní alkùnrin àti òjíṣẹ́ rẹ̀ wà ń zánà ilé ikùn lóra mòbínà bẹ́ẹ̀ ni a sọ̀kalẹ̀ fún yín ìmọ́lẹ̀ tó dájú bákan náà ọlọ́run sọ ń bòde pé ọ̀dẹ̀dá ọkùnrin náà lọ́yìn lórun lọ́kìtà mòbí dájúdájú ìmọ́lẹ̀ ti wá fún yín àti kíra tó ń sàlàyé yáàdì bí ìlọ́run mẹ́lì tẹ́bà àdìgbòwánà rùsùlù lẹ́sẹ̀lẹ́ kíra náà ọlọ́wọ́ ọba yóò máa tọ́ àwọn tí wọ́n tẹ̀lé ìyọnu ọlọ́wọ́ ọba lọ síbi ọ̀nà ìdẹ̀ra yọkùnrin nínú gbólómẹ́tì ìdàmú yóò máa mú wọn kúrò níbi òkùnkùn lọ sí ibi ìmọ́lẹ̀ bí ibnihim bí ibnihi pẹ̀lú ìjọba ọlọ́run wàyà bíhìm ilà sirati mustaqim yóò sì máa tọ́ wọn lọ sọ́nà ọ̀nà tó tọ́. ibo mi ọlọ́run ní fa aminu billahi wa rasulihi wan nuri alladhi anzalna ẹ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba àti rẹ̀ àti ìmọ̀lẹ̀ ká sọ̀kalẹ̀. so eléyìí fi hàn pé ìmọ̀lẹ̀ yẹn àwọn tí wọ́n bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àwọn ni yóò ṣe láǹfààní ọlọ́ni فالذين آمنوا به وعذروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá gbàgbọ́ pẹ̀lú òṣìṣẹ́ náà lẹ́bi Muhammad sallallahu alaihi wa sallam tó sì pọ̀lé tó ràn lọ́wọ́ tó tẹ̀lé ìmọ́lẹ̀ tí ọlọ́run sọ̀kalẹ̀ fún àwọn èyí ni wọ́n jẹ́ olóyìnrere lóòjọ́ gbélé àtẹ̀yàrá. sọ́ọ́lọ́ ni wà inna Allaha bikum la ra'ufur rahim ra'uf ó ní mubalagha ìtìsọ́ọ̀fì bí rọ́ọ̀fà ó ní àánú ètò kojú owó

أولئك أعظم درجة من الذين أنشأوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما يعملون خبير nígbà tí ọlọ́run jẹ́ ọba aláàánú ọba onífẹ̀ẹ́ nígbà tó sọ tírà kalẹ̀ fún yín láti orí ahọ́n ànábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo eléyìí pátá àánú ni àtìkẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba kí wọ́n á ló dé anna tún fi kún fi sabilillah bẹ́ẹ̀ ti ní ná nínú tí ọlọ́run tún yín bẹ́ẹ̀ náà lọ sójú ọ̀nà ọlọ́run wàlíláyìí ni ọ̀rọ̀ sàmáwá àti ọ̀là. ẹ rántí pé ọlọ́run ọba ló ní òjòògùn gbogbo rẹ̀ àti sọ́nà pátá àti tí ń bẹ nú ẹ̀. ẹ̀yin fúnra yín àti ń tẹ́ kó lọ ní dúkìá pátá ti ọlọ́run ọba ni ọlọ́run ọba ni ó sì jogún ẹ̀ torí pé ẹ̀yin ọ̀tàn dúkìá náà máa bẹ̀. sọ̀rọ̀ ni láàyè sẹ́wìn minkum man anfaqa min qabli al wàkọ́ọ̀tẹ̀ ọlọ́run wa fẹ́ fi àjùlọ tí ń bẹ fún àwọn sàábẹ́ àlẹ́bí sallallahu alaihi wa sallam pàápàá jùlọ àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀sẹ̀ àwọn ni al-muhajirun ẹlẹ́ẹ̀kejì wọn àwọn ni ẹlẹ́ẹ̀kẹtì al-ansar ni la yastawi minkum man anfaqa min qabli al-fath wọn lè ṣe déédéé nínú yín àwọn bẹ́ẹ̀ pé lẹ́yìn ìgbà tá a ṣe fọ́tò mọ́kà làwọn bẹ̀rẹ̀ sí náwó wọ́n nára láti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga wà kọ́ ọ̀tàlà tí wọ́n sì jagun ẹ̀sìn. àwọn tí wọ́n jagun ẹ̀sìn yẹn síwájú ká tó ṣe fọ́tò tí wọ́n sì ná owó wọn torí àti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga. àwọn yẹn ò ní dẹ́rẹ́dà wọn àti ipò wọn ló tóbi ju àwọn tí wọ́n fẹ̀fẹ̀ wá ná lẹ́yìn bàtà ti ṣe fọ́tò mọ́ta wà kọ́ ọ̀tẹ̀lù táwọn náà ti wá jagun òfin wà kúlẹ̀ wọ́n àdàlọ́ ìfòsìnà ṣùgbọ́n gbogbo wọn pátá oní ọlọ́wọ́ bá ṣe àdéhùn dáadáa fún èyí ni pé ó ti àdéhùn wọn pé wọ́n wọ ọgbà àjẹrà wallahu bima ta'maluna khabir ọba ọba olùmọ̀ni ọmọ gbogbo tẹ̀sí níṣẹ́ ó sì fún nínú òru rẹ̀ lọ́jọ́ gbogbo àlùkìyámà bẹ́ẹ̀ ni yóò fẹ̀yìn lẹ́sẹ̀ pẹ̀lú tẹ̀sí níṣẹ́ níbí ọlọ́run ọba ó fi hàn pé àwọn sábẹ́ àdéṣọ àwọn ẹni àkọ́kọ́ wọ́n lóore wọ́n lọ́lá ju àwọn tó wá lẹ́yìn wọn lọ. pàápàá jùlọ àwọn tí wọ́n kọ́kọ́ gbẹ̀sìn ní mẹ́kà pẹ̀lú àwọn ará Mẹdínà tí wọ́n jẹ́ àǹkọ́ àwọn eléyìí àwọn ni wọ́n ní àjùlọ ní ọgọ́ ọlọ́run àyàfi àwọn tó bá tún tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. àkọ́ àwọn onímọ̀ sọ̀rọ̀ ó ní wàá yìí ṣe ìyàmùnáfò fún mílíọ̀nù ìṣáàtò fi sabilillah kí ni tí ó pọ̀ fún yín tí ò ní jẹ́ kẹ́ ẹ ná nínú tí ọlọ́run ọba ti láǹdìkì fún yín kẹ́ ẹ ná sójú ọ̀nà ọlọ́run wàlélàyé lè rọ́ọ̀kù sàmáwáàtì wal-ard lẹ́yìn ìgbà tó yẹ pé ọlọ́run ọba ní ó jogun sọ́mà àtìlẹ̀ yẹ́rì tó kúlẹ̀ máa fi ha yóò jogun gbogbo tí ń bẹ nú ẹ̀ wàlàyé kọ̀ àkàdùn máa nìkan nìṣe ìdíhìí máa tí ò ní sí ẹnì kankan tí wọ́n máa sọ pé èmi mo ní nǹkan báyìí èmi mo ní nǹkan báyìí gbogbo ẹ̀ pátá tọ́lọ́wọ́ ọba ni. ní ọjọ́ tí ọlọ́wọ́ sọ pé limani mọ́nìkì yọ̀ọ̀ ta ni ọba tó ní gbogbo nǹkan lónìí tí ọlọ́wọ́ ọba ọba nìkan ṣoṣo ni. lẹ́yìn náà ọ̀nà lè láyé sẹ́wí في الأجر والمثوبة منكم من أنفق من قبل الفتح من قبل فتح مكة وقاتل الكفار هنا لسيدي níbi oore àti ẹ̀san bẹ́ẹ̀ ni wọ́n lè ṣe déédé níbi ìgbéga àwọn tí wọ́n ná dúkìá àwọn sójú ẹ̀nà àtọ̀lọ́wọ́ ọba síwájú fatu maka tí wọ́n sì tún jagun ẹ̀sìn أولئك أعظم درجة عند الله من الذين أنفقوا في سبيل الله من بعد الفتح àwọn yẹn àwọn ni wọ́n lọ́lá jù wọ́n lóore jù wọ́n sì di ládá tó pọ̀ ju àwọn tẹ́tẹ̀tẹ̀ wá ná owó wọn lẹ́yìn ìgbà tá a fi fọ́tò mọ́kàtọ́ táwọn náà wá jagun ètò. وكلا من الفريقين وعد الله الجنة ṣùgbọ́n gbogbo wọn àwọn ìpín méjèèjì gbogbo wọn náà lọ́lọ́ ń ṣe àdéhùn àìsànnà fún bi a'malikum khabirun la yakhfa alayhi shay'un minha ọlọ́run ọba ọba olùmọ̀ni torí ìdí èyí falmalu malu lọ dúkìá dúkìá ọlọ́run ọba ni wallahu yaqul ọlọ́wọ́ bá ń sọ pé wà máa àǹfàkùtù lè ṣe ń sọ̀rọ̀ yóò fi fò gbogbo nǹkan tí nǹkan tẹ́ ẹ bá ná sójú ọ̀nà ọ̀tọ̀lọ́run ọlọ́run ọba ló ṣe àlékún àlékún àlékún orígun yìí wọ́n wú ọ̀kan yorùbá bìtì torí pé ó ní ọba tí máa ń ṣe arzikì fún ẹ̀sọ́ ẹ̀kú tó lóore jù bákan náà lọ́nà ni máa ń dàkùn yẹn kàdú wà máa ń dàmọ́ ní báàkì gbogbo tí ń bẹ lọ́dọ̀ ìpadà ní ọ̀tàn ṣùgbọ́n yìí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lè tán ó ń bẹ lọ títí láéláé eléyìí ó ní àṣẹ ọlọ́run ọba lálàkọ̀kọ́ ibi táwọn èèyàn kan gbàgbọ́ tí wọ́n bá wá gbàgbọ́ fẹ́ kí wọ́n ná ní tọ́lọ̀ ń ṣe láti kì fún wọn sójú ọ̀nà náà lẹ́yìn náà lọ́gbọ́n wọn tó ń fi tàkìlì sí yọkàn pa wípé ìmánì ọ̀rọ̀ èèyàn ni lẹ́yìn náà ní mẹ́lọ sójú ọ̀nà ọlọ́run náà òun náà ọ̀rọ̀ èèyàn ni so ní kúkúrú ọlọ́ni ẹ̀ná dúkìá yín lọ sójú ọ̀nà ọlọ́run síwájú fẹ́ tó kú kọ́ba lè jẹ́ ohun àmúpamọ́ ní ọ̀dọ̀ ọlọ́jọ́ máa dàgbà sí lẹ́yìn ìgbà tẹ́ bá kú tán ẹ ní lè ṣiṣẹ́ kankan ẹ ní lè ṣiṣẹ́ èrè kankan tó bá yẹ pé ẹ bá fi dúkìá yín lẹ̀ báwọn tó jogún rẹ̀ ẹ mọ̀ ẹ́ pé ọlọ́run ọba gangan ní òdodo sọ́mà àtìlẹ̀ pátá àti ti ń bẹ nú ẹ̀. sọ bákan náà ọlọ́run tún sàlàyé àjùlọ tí ń bẹ láàrin àwọn sàhábẹ́ àwọn ẹni àkọ́kọ́ àti àwọn tẹ́tẹ̀lé wọn pàápàá jùlọ síwájú kájọ ṣe fọ́tò mọ́ta so àwọn tó gbàgbọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní mọ́ta tí wọ́n sì bá ṣe ìdíra láti mọ́ta lọ sí Madina pẹ̀lú àwọn tí wọ́n gba ànábì sallam sọ́dọ̀ ní Madina tí wọ́n á pawọ́pọ̀ tí wọ́n jagun ẹ̀sìn tí wọ́n ná nínú tí ọlọ́run ṣe dé àrùn ni wọ́n lóore jù àwọn ni ẹni àwọn ni wọ́n ní ipò tó ga jù lọ́bọ̀ ọlọ́run ju àwọn tí wọ́n ná owó sí wọn lẹ́yìn ìgbà tí a ti ṣe sọ́kùn mọ́ta. ẹ̀tọ́ ti bẹ́ẹ̀ náà gbogbo wọn pátá omi ọlọ́run ọba ló ṣe àdéhùn dáadáa fún. ṣùgbọ́n olúkúlùkù wọn wọ́n ti ra wọn lọ. lórí pé àlùjànnà ọba àbẹ̀rẹ̀ náà òun náà kàtígórì ni wọ́n tàwọn eléyìí ó ju tàwọn eléyìí lọ. imam muslim uh, imam ahmed ó gba àdísù wá láti ọ̀dọ̀ anas ọmọ malik ó bayna khalid ibn walid وبين عبد الرحمن بن عوف كلام قولي أرقم دلاني خالد بن وليد àti abdulrahman ibn awf abdulrahman ibn awf ó wà nínú àwọn tẹ́kọ́kọ́ gbẹ̀sìn bẹ́ẹ̀ ni khalid ibn walid òun gbẹ̀sìn ní lẹ́yìn fatu maka ọ̀rọ̀ kan wá fẹ́ ṣe bí ọ̀rọ̀ láàrin ara wọn òní khalid ibn lọ́wọ́ sọ fún abdulrahman تستقيلون علينا بأيام سبقتمونا بها كيلو دي tẹ́ẹ̀bí ń kọ́ wa lójú àwọn ọjọ́ tẹ́ síwájú wa tẹ̀sùn ẹwà máa fi kọ́ wa lójú bí ìgbà pé ẹ lóorin jù wá lọ. فبلغنا أن ذلك ذكر للنبي صلى الله عليه وسلم ọ̀rọ̀ yẹn ó dé tí àlẹ́bí sallallahu alaihi wa sallam ó ní àlẹ́bí sallallahu alaihi wa sallam فهو الذي نفسي بيده لو أنفقتم مثل أحد أو مثل الجبال ذهبا ما بلغتم أعمالهم ẹbáwọn tí àwọn sàábẹ̀ ní sílẹ̀ o ẹn tí àwọn tí àlẹ́sà sálárì fàtí ní sàábẹ̀ rẹ̀ níbi o ní àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbẹ̀sẹ̀ wípé ẹ̀fí wọ́n sílẹ̀ o tẹ́nìkan tí wọ́n bá dà wọ́n láàmú ó ní mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ ọ̀kan nínú yín tẹ́ ẹ gbẹ̀sì lẹ́yìn tẹ́ ẹ báyìí lè ná nínú dúkìá yín kó tóbi tó ju òkè òhùdù lọ àbí kó tóbi kó ju àpáta ńlá lọ sọ pé àpáta ńlá yẹn góòlù ni gbogbo ẹ̀lẹ́ wa ná sójú ọ̀nà ọlọ́run máa bá dàbọ̀ máa bá dàbọ̀ àmàlù rẹ̀ iṣẹ́ yín kò lè kó fi wọn pẹ́ ẹ̀fẹ́. rìwáyà mi ò ní pé gbogbo tẹ́ ẹ ná gẹ́gẹ́ fóònù mi bó ti tóbi tóun kò lè tó déédéé múdù èrè àbí múdù ẹ̀pà àbí múdù àgbàdo tí ọ̀kan nínú àwọn sàábẹ̀ yẹn wọn ná tó sójú ọ̀nà ọlọ́run. sọ eléyìí ó fi àjùlọ tí ń bẹ láàrin wọn wàláwù bí ma dá àwọn ọmọ ọ̀sọ̀dé yìí dájúdájú ọlọ́run ọba ó máa ń tẹ̀ ń ṣe níṣẹ́ yóò sì fún yín ní ìwò rẹ̀ lóòótọ́ bẹ́lẹ̀ àkèyàmà yóò sì san yín lẹ́sàn-án rẹ̀ mẹ́mbà lẹ́bi yóò kúrò dùn lọ́rùn sọ́ọ̀tà ìsàkànnì. ومن الذي يقرض الله قرضا حسنا فالله قرض من الذي يقرض الله قرضا حسنا ثانيا yóò tẹ fún ọlọ́run ọba tí ó ya ọlọ́run ọba ní owó kan léè tó da fọyín bọ́ ikọ̀ òǹdẹ́wò wọ̀lẹ́wò ájìrò ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run ọba ó fún ní ilé pé ìlọ́po ìlọ́po tó pọ̀ tó sì tún ní ẹ̀san tó dára lọ́dọ̀ ọlọ́run ọba tani nínú yín tí ó fi owó rẹ̀ sílẹ̀ tí ó yá ọlọ́run ọba kọ́lọ́run ọba tẹ̀sán fún un nígbà tí ọlọ́run ọba ó tẹ̀sán fún un yóò wá san ní ìlọ́po ìlọ́po tó pọ̀ fún un lẹ́yìn ìlọ́po ìlọ́po tó fún náà ó tún ní ẹ̀san léyìí tó dáa jù àfáà onímọ̀ yẹn sàrọ̀ هني من الذي ينفق في سبيل الله محتسبا من قلبه بلا من ولا أذى tani nínú يوم من ó mú يوم dúkìá rẹ̀ tí ó nà lọ sójú ọ̀nà ọlọ́run pẹ́ẹ́pẹ́ kọ̀ wá nǹkan kan pẹ̀lú lílá dúkìá jù pé ìyẹ̀ ọ̀dà ọlọ́run ọba ní ń wá bẹ́ẹ̀ sì ni ojú rẹ̀ ọlọ́run ọba ní ń wá tí ó sí ìrègùn kankan lórí ẹ̀ yóò sí ìpalára kankan lórí tọ́ná fáyọ̀bọ̀ ìfàdáwò rọ̀bùwò ajẹ́rò wàtàwà torí kí ọlọ́run ọba tó lè ṣe ìlọ́po ìlọ́po oore fóun náà àti ẹ̀san wọ̀lẹ́wù jẹ̀dá òǹkẹ̀rì ó sì ní ẹ̀san tó dáa jù wọ̀wúwọ̀ omi àjẹ́nà so ọlọ́wọ́ bá ó ń béèrè lọ́wọ́ wa eléwò nínú wa ni ó ya ọlọ́wọ́ bá ní dúkìá tí ó nà lọ sí ojú ọ̀nà àtọ́lọ́rùn torí kí ọlọ́wọ́ bá kó lè ṣe àlékún àti àlékún ẹ̀kọ́ fún ẹ̀kọ̀wọ́ ọ̀rọ̀ wa ló wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó ní lamma nazalat man alladhi yuqridu Allaha qardan hasanan fayudaa'ifahu lahu nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ arákùnrin kan dáńpẹ́ ní Abu Dahdahi al ó wá sọ́dọ̀ Ànábì sallallahu ló wá ní ìwà ànábì ọlọ́run nígbà máa lẹ́yìnrí ìdòmí nìkan ọlọ́run fẹ́ káyọ̀ lówó kọ́ọ̀lá náà ya àbàdà dáa ó ní ànábì wa ní bẹ́ẹ̀ ni ìwà àbúdà dáa kọ́ọ̀lá àrìní yadaka ya Rasulullah ọwọ́ ni jẹ́ kí n mú ọwọ́ rẹ wo ọlọ́run ànábì àtàlà bá ó wá bá ọwọ́ àdẹ́sà àtẹ́lẹ̀ mú lọ́wọ́ ní ìmì kọ́dé àkọ́rọ́ tòrọ́ bí ha ìsì ọgbà oko mi mo fún ọlọ́run ní wọ́já na. kọ́lá wà ha ìṣòwò sí ha ìtòmí àti nàpẹ̀ wọ́n sínú igi dẹ́bínú tó wà nínú ọgba. oko tó ń sọ̀rọ̀ ká ń sọ̀rọ̀ rẹ̀ báyìí wípé ó lé ní ọgọ́rùn-ún igi lẹ́bí nù léètò fi hàn pé oko ńlá ni. wà ó mú dàdáà sí i wà ìyá nínú oko yẹn omi ìyàwó ẹ̀ wà omi làwọn ọmọ ẹ̀ wà àti gbogbo àwọn èèyàn rẹ̀ torí pé inú oko yẹn náà lọ́kọ́ nígbà tó wá dé sọ́dọ̀ ìyàwó ẹ̀ ló wá ní Abu Dahda ya Ummu Dahda faqalat labbayk ló wá ní mò ń dá ọlọ́wọ́ qala akhruji ukhruji faqad akhrajtuhu rabbi kúrò nínú oko yìí torí tó mo fi yá ọlọ́wọ́ bá gbogbo tẹ́ bá nínú oko yìí gbogbo ẹ̀ pátá ìbílẹ̀ jáde kó nù ẹ̀ torí pé mo fi yá ọlọ́run ọba mi. wọ́n ní ni ìyàwó ẹ̀ bá sọ pé ribhun rọ́bàá bẹ́ẹ̀ òkáyà àbàdàdà wípé ọlọ́run jẹ́ kó jèrè ohun tó ń ṣe pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run jẹ́ kó jèrè rẹ̀ wọ́n ní ní ó bá kó gbogbo àwọn tí ń ṣe kúrò nínú ọgbà náà láì sí ìdá ọkọ rẹ̀ lẹ́bi pé éṣe tó ti ṣerú ìjọba wọn ó ṣe bùnmí gbọ́kó tó ṣe àbí báwo gbogbo orú àwọn ìjọba yẹn kò sí níbẹ̀ nípa ó sọ wípé ọlọ́run ti sọ léèrè èrè owó tó ṣe pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run tó ṣe ọ̀ ó sì kó àwọn nǹkan rẹ̀ ó jáde kúrò nínú òkú náà so eléyìí ó fi hàn sí àwọn sàárè àlẹ́bí sọ́mọ báwọn àríwọ̀ sẹ́lẹ̀m bí wọ́n ti máa gbọ́kọ̀ lọ́wọ́ ọba tí wọ́n sì máa fi gbèsè dé láì sí àníàní inú ẹ̀ ọlọ́ni mangalẹ́bí yẹ́sùfàù ìdáhùn ìlànà ìgbè bẹ́ẹ̀ náà ni ó ti sọ pé mangalẹ́bí yóò fèrè lọ́ha ọ̀rọ̀dọ̀n hasana bákan náà ni irú ọ̀rọ̀ kan náà ni so kì í ṣe pé wọ́n béèrè pé ta ni ó ṣe káwá náwó fi ha wọ́n béèrè ta lẹni tí ó ti ṣiṣẹ́ ṣe náà يوم ترى المؤمنين يوم ترى المؤمنين والمؤمنات تسعى بين أيديهم والأيمان بشرى يوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم kí nìdí tá a fi bá ọlọ́run ọba sọ̀rọ̀ kí ló dé dá iná nínú dúkìá wa lọ sójú ọ̀nà ọlọ́run a ṣe nítorí ọjọ́ yẹn ọjọ́ tí ẹ rí àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtobìnrin wọn láwọn tí wọ́n ná nínú dúkìá wọn lọ sójú ọ̀nà ọlọ́run àwọn tí wọ́n fi gbogbo ara jọ́kìn fún ọlọ́run ọba ọba nìkan ọba wábi àìmánìhì tí ìmọ́lẹ̀ tí ó máa tàn wìnìwìnì ní ọ̀tún wọn àti òsì wọn bùṣọ́ọ̀kù mọ̀lẹ́wọ̀ àwọn màláìkà ọlọ́wọ́ àmọ́ fún wọn ní wọn ìró òbòmú ipe ìròdùn ní lónìí jannatun tajri min tahtiha al-anhar khalidina fiha ó ní ọgbà àdẹ̀ra èyí tí àwọn akérèmọ́bú odò tí wọ́n ń sàn lábẹ́ rẹ̀ lè fẹ́ pé wọ́n máa gbénu rẹ̀ lọ gbére ni dáàríkà wọ́n ọ̀dọ̀ làwọn eléyìí ni oríire tó tóbi jù eléyìí ni oríire tó ga jù kò sí oríire tó kó mọ́ so ìdínú káfíńná nínú tí ọlọ́run ọba tó fún wa torí àti wà nú àwọn tí ìmọ́lẹ̀ wọn yóò máa tàwọn ìrìn ní agbọ̀n ọ̀tún wọn àti agbọ̀n òsì wọn. àwọn afọ́ onímù yẹn sàrọ̀ ní يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم على صراط بين أيديهم وعن أيمانهم ìpè ọjọ́ tẹ́ẹ̀rí olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin lọ́pẹ́ ìmọ́lẹ̀ yóò máa tẹ̀wìn ìrìn lápò ọ̀tún àti òfin wọn nígbà tó bá wà lórí orí tó gbogbo èèyàn pátá ní ògùn ṣùgbọ́n àwọn pé àwọn wà nínú òkùnkùn bínúbínú ṣùgbọ́n àwọn ìmọ́lẹ̀ yóò máa ní ẹgbẹ́ ọ̀tún torí kí wọ́n bá lè mọ́ ṣubú lọ sínú náà ìpadàrí àmà nìyẹn ìmọ́lẹ̀ náà yóò mọ́lẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn bá ṣe rí ni yùkọ́ọ̀lù láwọn àwọn ọmọ ọ̀sán fún wọn kò ṣọ́rọ̀ tó ń àlẹ́wò ìròdùnú ìròdùnú yín lónìí dùkúlù jẹ́nà òní wíwọ gbàdẹ̀rà wà bí a tó lè tó fẹ̀ gan-an تجري من تحتها أشجارها من تحت أشجارها أنهار فجربوا àwọn igi ìgbàdùnkọ́ wà nú ẹ̀ odò ń bẹ lábẹ́ tí ń sàn la takhrujuna minha abada ẹ̀ ní jáde kó bẹ̀ láíláí ذلك الجزاء هو الفوز العظيم ẹ̀fẹ́ yìí òun ni oore tó tóbi jù òun sì ni oríire tó dájú lẹ́kùn tí láàkìrọ̀ lójú ọkùn di àṣeyàrá ọlọ́run kó kàwá fún wọn ọjọ́ tẹ́rì àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àtobìnrin ọkùnrin àtobìnrin tí ìmọ́lẹ̀ tí ó máa tàn lágbo ọ̀tún wọn àti agbo òsì wọn àìwọ́pù àìwọ̀lẹ̀ ápè lítẹ̀tẹ̀ ìdáwà lítẹ̀ àtẹ́bẹ̀ rántí ìwọ ọ̀jọ̀gbọ́n torí kó o lè bá a ṣe àǹfààní pẹ̀lú ìrántí rántí ọjọ́ tọ́sírù mu'minina wal mu'minat tẹ́ máa rí àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àtòbìnrin almutasaddiqina wal mutasaddiqat àwọn tí wọ́n ná nínú dúkìá àwọn lọ́kùnrin àtòbìnrin yataharraku nuruhum ma'ahum min amanihim tí ìmọ́lẹ̀ wọn yóò máa lọ pẹ̀lú wọn níwájú wọn wọ́n mi jí àti ẹ̀mí ni bẹ́ẹ̀ ni agbọ̀ ọ̀tún wọn aláṣẹ́bí kẹsìrì torí àpẹẹlẹ tí ọlọ́run fi hàn lé pẹ̀lú ìmọ́lẹ̀ náà. وحين يكون على صراط يوم القيامة أكنوبة وولوري صراطي níbi tí ò ti sí ìmọ́lẹ̀ kankan àyàfi ìmọ́lẹ̀ àwọn onímọ́lẹ̀ gbogbo ẹni tí ó ti ní ìmọ́lẹ̀ òun ni ò ní nímọ̀lẹ̀ ṣùgbọ́n àwọn múmi ni ìmọ̀lẹ̀ ọmọ àtàn káàkiri fún wọn àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọmọ gbóbi sọ nínú àyà yìí wípé wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn kọjá wọn lórí ìṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ wọn náà ni nínú wọn àwọn tí wọ́n kọjá bí ìgbàfẹ́ pé òkè ńlá òní wọ́n ń nínú wọn àwọn tí wọ́n kọjá bí ìgbàfẹ́ pé igi dẹ́bìlò ni a ní wọ́n gùn nínú wọn àwọn tí wọ́n kọjá bí ìgbàfẹ́ pé wọ́n kẹrin ìlẹ̀ náà nìyí. ó ní ẹni tí ìmọ̀lẹ̀ rẹ̀ tí ó tàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó mọ́lẹ̀ tó ó ní ẹni tí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọmọ àtàn yóò máa kú yóò máa tàn yóò máa kú. بشراكم اليوم الجنات wọ́n wà lọ fún wọn ní ìró òdòdó pé lónìí o ẹ̀yin onímọ̀lẹ̀ yìí ẹ̀yin ni ẹni tí ẹ jogún àlùjànnà àlùjànnà tí odò ń sàn lábẹ́ rẹ̀ ẹ̀yin lẹ́ jogún ẹ̀ ẹ̀ sì máa gbénu rẹ̀ lọ gbére kò sí àsìkò tẹ́ jáde kú o bẹ́ẹ̀ni ṣàwọ́ alfọ́dù eléyìí ni oríire tó tóbi jù ní kúkúrú gbígbàgbọ́ sọ́nà àti òjíṣẹ́ rẹ̀ àti níná nínú tí ọlọ́run ṣe láti ti fún wa ó ní àwọn sábàbí nǹkan mẹ́ta tí máa fà alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ànàdáàtú yẹn wọn ṣìkà ó ní kéèyàn ó mórí bọ́ lọ́jọ́ tí ọlọ́run ṣe ìsáàbì fún wa ẹlẹ́ẹ̀kejì wọ̀tẹ̀ṣírù mọ̀lá ìkàtọ̀bìlì jẹ́nà ìròdùn náà àwọn màláìkà tó wọ́n máa ṣe fún wọn pẹ̀lú àlùjẹ́nà ẹlẹ́ẹ̀kẹta kòlóòdù fi jẹ́nà ti nàárín omi gbígbé náà bàbẹ̀rà lọ gbére tí wọ́n máa gbénú ẹ̀ ọlọ́run kò ṣe wá lọ́kàn nínú wọn ìdí inú tọ́lọ́run ti sọ níbo mi tó ní يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أسلم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ọjọ́ tí ọlọ́run ọmọ òní yẹ fẹ́rẹ́ àdẹ́bì àti àwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ láwọn tó yẹ pé ìmọ́lẹ̀ wọn yóò máa tẹ̀lé wọn ni níwájú wọn àti ẹ̀yìn wọn lágbo ọ̀tún wọn bẹ́ẹ̀ náà ni ìmọ́lẹ̀ wọn ti máa tẹ̀lé wọn. wọ́n wà máa sọ pé ìwọ ọba jẹ́ kí ìmọ́lẹ̀ pé kó o dáríjì wá torí pé ìwọ ni ọba olóbìnrin pé lórí gbogbo nǹkan jẹ́ kí ìmọ́lẹ̀ wa ó pé ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n lẹ́yìn ìmọ́lẹ̀ yìí inú ọba àdẹ̀rà láwà. bákan náà ìròdùn ní ọlọ́run sọ láyé obìnrin inú alukur'ani náà ọlọ́run ní yubashiruhum rabbuhum bi rahmatin min ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم الله أبونا أفناني ربنا فلوك àti ìyọnú láti ọ̀dọ̀ rẹ̀ àti ọba àdẹ̀ra wọ́n máa gbé nínú rẹ̀ gbére nínú rẹ̀ gbogbo nǹkan tí ń bẹ ní nǹkan gbádùn ló ń bẹ nínú ẹ̀ dájúdájú ọlọ́run ọba ẹ̀ẹ̀kan bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó tóbi bákan náà ọlọ́run kan láyé bòmí إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون dájúdájú àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba ò ní ọlọ́run ọba wa tí wọ́n sì dúró lórí ẹ̀ tí wọ́n mì àwọn màláìka wọ́n lọ sọ̀kalẹ̀ lé wọn lórí wọ́n sì lọ fún wọn ní owó dòdò ìpè ẹmọ́bẹ̀wò ẹ̀sìn mọ́bànújẹ́ wọ́n wà lọ fún wọn ní owó dòdò àlùjẹ́nà ìpè eléyìí ni àlùjẹ́nà ká ṣe àdéhùn rẹ̀ sórí àwa ló olùgbàkàyà yín nígbà tẹ́ wà lé ayé bẹ́ẹ̀ náà àwa ló olùgbàkàyà yín ní òní níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà gbogbo ntọ́ bá wùyẹn náà wà ní ọba àdẹ̀rà yìí gbogbo ntẹ́ bá ń tẹ́ lọ́kàn bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí gbogbo ntẹ́ bá ní wọ́n mú wa ni wọ́n máa mú wa a ṣe ní ìpèsè ní sílẹ̀ fún yín láti ọ̀dọ̀ ọba tọ́lẹ́ pé ọba aláforíjì ni ọ̀bọ̀ oníkẹ̀ ọlọ́run kò ṣe wá ní wọn. sọ eléyìí ó ní ìró òdùnnú tí ọlọ́run tó àwọn múmìnì tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n sì ń ná nínú ohun tí ọlọ́run ọba fún wọn ní àǹtí. lẹ́yìn náà ọlọ́run wa ń sọ lẹ́yìn eléyìí àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì fẹ́ pé ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ ìtànjẹ ni kí ni táwọn náà mì lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run ni ìyẹ́wò máa yà kúrò mùnáfìkúnà wọn mùnáfìkà. يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا وراءكم كالجنة نورا فوجد بينهم فوجد بينهم بالباب باطل فيه الرحمة والرحمة Ọlọ́ni يوم يقول المنافقون والمنافقات الذين للذين آمنوا انظرونا نقتبس من نوركم أتفين بوجع بين القيامة òkùnkùn bímúbímú ni kò sí mọ́lẹ̀ kankan tó ọjọ́ tí ọlọ́run sọ fún àwọn àmì ọjọ́ tí àwọn mùnáfì ti lọ́kùnrin àti obìnrin wọ́n mọ̀ sọ fún àwọn onígbàgbọ́ pé ẹrù tẹ̀dẹ̀ wá káwa náà lè lò nínú ìmọ́lẹ̀ tí ń bẹ pẹ̀lú yín ẹrù wa dúró lè wá díẹ̀ káwa náà lè ṣàǹfààní pẹ̀lú ìmọ́lẹ̀ yín kí ìlànà tí ò wọ́rọ̀ àkùn wọ́n wà máa sọ fún wọn pé ẹ padà sẹ́yìn gbàlítẹ́mùsù lóòrọ̀ ẹ lọ wá ìmọ́lẹ̀ tí kò sí ìmọ́lẹ̀ tó yín bí a wà ṣe ìgágá kan táàrin wọn fún òfin ní rí àwọn múmi ní ọ̀gbọ̀n ọmọ lẹ́wù bá mi bá fínú hù sí ìrọ̀pọ̀ ìgágá tá a ṣe yìí ó nílẹ̀kùn nínú rẹ̀ ìkẹ́ni wọ̀bọ̀lú rẹ̀ sí ìfọ́pùnù kíbalẹ̀ lẹ́yìn rẹ̀ kúmẹ́ ìdìyà ni ọlọ́ọ̀bà kó sọ wa so eléyìí fi hàn pé kò sí ìmọ́lẹ̀ fáwọn kèfèrí lọ́jọ́ bẹ̀rẹ̀ alkiyama tí wọ́n bá wá rí ìmọ́lẹ̀ àwọn mùsùlùmí wọ́n wà máa kígbe ẹgbúwódè wá kásàǹfààní pẹ̀lú ìmọ́lẹ̀ yìí wọ́n wà sọ fún pé ẹ padà ẹ ní mọ̀lẹ́ bí ẹ lọ wá ìmọ́lẹ̀ ní lẹ́yìn wọ́n tó wá ṣe ìdájá kẹta ẹ̀rẹ́ àwọn onílé tí ó fi ní ìlú ọmọ lágbà àwọn mùsùlùmí ìtẹ́ni lágbà àwọn mùnáfíjì àtàwọn kòkòrí ìjìyà ni ìdínú tọ́lọ̀ ti sọ mọ́ mi wà bẹ́yìn náà ó wá ìjáàbù wàhálà àárọ̀ fi ìjáàbù yàrìfú na kúlẹ̀ mùsùlùmí láàrin àwọn ẹ̀tọ́ méjèèjì ìgádáwà àwọn tó ń bẹ̀ tó ń bẹ lórí àárọ̀ àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan àwọn ọmọ ẹnìkẹ́ni nínú gbogbo wọn wọ́n mọ̀ wọ́n pẹ̀lú àmì wọn wọ́n ní ojú àwọn ilé tó dúdú wọ́n sì ní ojú àwọn ilé tó mọ́lẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ojú wọn wọ́n tún bẹ pẹ̀lú ìmọ́lẹ̀ míì tí ń tún tẹ̀ fún wọn. yonadúnàhùn

yunadunahum lẹ́yìn gbogbo tá a ṣe yìí kò tí ì rẹ̀ wọ́n wọ́n á máa kígbe wọ́n máa pè wọ́n wọ́n máa pe àwọn múmìnì wọ́n á máa sọ pé alamnakum ma'akum ṣé bá jọ wà tẹ́lẹ̀ ni nígbà tá a wà láyé ṣé bá jọ wà ni kọlù bala wọ́n á ní lóòótọ́ la jọ wà wàlàkínnakum fatantum anfusakum ṣùgbọ́n ẹ̀yin ẹ tẹ̀lé àwọn ìdínà ayé ẹ tẹ̀lé ìgbádùn ayé lóríṣiríṣi tẹ́ ẹ tẹ̀lé nu ẹ̀ jọ́sìn fọlọ́run وتربصتم وارتبتم وغرتكم الأماني lẹ́yìn eléhùn ẹ̀sẹ̀yèméjì ẹ̀sẹ̀yèméjì sọ́dọ̀ ọlọ́run ọba ẹ sì ń lọ́ra láti máa jọ́sìn ìgbádùn ayé olókẹ̀yìn jẹ hatta jaa amrullah títí aláàmàlú ọlọ́run ti dé wa gharrakum billahi al-ghurur ẹni ẹ̀ka ọlọ́kàn yín tí ò jẹ́ kẹ́ ẹ rántí ọlọ́run ọba yín torí àsìkò àádúró níbi lágbára ọlọ́run tí ọlọ́run bá pé abẹ̀mí ló ń sọ̀rọ̀ lọ́la abẹ̀rẹ̀ lórí aya ẹlẹ́ẹ̀kẹtàlá àtúwátú àlàyé ẹ̀sìn èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fi wọn lábẹ́ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run tó fi kó orí jù wọn. والسلام عليكم ورحمة الله وبركاته نعم حافظ على الدين من الجيري And our question session, there is no problem with them. Yeah. وعليكم السلام ورحمة الله